johanu orí kẹfà lẹ́yìn èyí jésù lọ sí òdìkejì òkun galili tí ó tún ń jẹ́ òkun tiberiasi ọ̀pọ̀ ènìyàn ń tẹ̀lé e nítorí wọ́n rí iṣẹ́ ìyanu tí ó ń ṣe lára àwọn aláìsàn jésù bá gun orí òkè lọ ó jókòó níbẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó fẹ́rẹ̀ tó àkókò àjọ̀dún ìrékọjá tí í ṣe àjọ̀dún pàtàkì láàrin àwọn júù nígbà tí jésù gbé ojú sókè ó rí ọ̀pọ̀ ènìyàn tí ó wá sọ́dọ̀ rẹ̀ ó wá bi fílípì pé. níbo ni a ti lè ra oúnjẹ fún àwọn ènìyàn yìí láti jẹ. ó fi èyí wá fílípì lẹ́nu wò ni nítorí òun fúnra rẹ̀ ti mọ ohun tí òun yóò ṣe fílípì dá a lóhùn pé. búrẹ́dì igba owó fàdákà kò tó kí ẹnìkọ̀ọ̀kan wọn lè fi rí díẹ̀díẹ̀ panu. nígbà náà ni áńdérù ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí ó jẹ́ arákùnrin símọ́nì pétérù sọ fún un pé. ọ̀dọ́mọkùnrin kan wà níhìn-ín tí ó ní búrẹ́dì báálì márùn-ún àti ẹja méjì ṣùgbọ́n níbo ni èyí dé láàrin ogunlọ́gọ̀ ènìyàn yìí. jésù ní. ẹ kí wọ́n jókòó. koríko pọ̀ níbẹ̀ àwọn ènìyàn náà bá jókòó wọ́n tó bí ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n jésù wá mú búrẹ́dì náà ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó bá pín in fún àwọn ènìyàn tí ó jókòó bákan náà ni ó ṣe sí ẹja ó fún olúkúlùkù bí ó ti ń fẹ́ lẹ́yìn tí àwọn ènìyàn ti jẹ ẹja ní àjẹtẹ́rùn jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ kó oúnjẹ tí ó kù jọ kí ohunkóhun má bàa ṣòfò. wọ́n bá kó o jọ àjẹkù búrẹ́dì márùn-ún náà kún agbọ̀n méjìlá lẹ́yìn tí àwọn ènìyàn ti jẹ tán nígbà tí àwọn ènìyàn rí iṣẹ́ ìyanu tí ó ṣe wọ́n ní. dájúdájú eléyìí ni wòlíì ọlọ́run náà tí ó ń bọ̀ wá sí ayé. nígbà tí jésù mọ̀ pé wọ́n ń fẹ́ wá fi ipá mú òun kí wọ́n sì fi òun jọba ó yẹra kúrò níbẹ̀ òun nìkan tó padà lọ sórí òkè nígbà tí ilẹ̀ ṣú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀kalẹ̀ lọ sí èbúté. Si wọ́n wọ ọkọ̀ wọ́n lọ sí kápánámù ní òdìkejì òkun òkùnkùn ti ṣú ṣùgbọ́n jésù kò ì tí ì dé ọ̀dọ̀ wọn ni omi òkun bá bẹ̀rẹ̀ sí ru sókè nítorí afẹ́fẹ́ líle ń fẹ́ lẹ́yìn tí wọ́n ti wa ọkọ̀ bíi ibùsọ̀ mẹ́ta tàbí mẹ́rin wọ́n rí jésù ó ń rìn lórí òkun ó ti súnmọ́ etí ọkọ̀ wọn ẹ̀rù bà wọ́n ṣùgbọ́n ó wí fún wọn pé èmi ni ẹ má bẹ̀rù. wọ́n bá fi tayọ̀tayọ̀ gbà á sínú ọkọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ọkọ̀ sì gúnlẹ̀ sí ibi tí wọ́n ń lọ. ní ọjọ́ kejì àwọn tí wọ́n dúró ní òdìkejì òkun rí i pé ọkọ̀ kan ṣoṣo ni ó wà níbẹ̀ wọ́n tún wòye pé jésù kò bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ ọkọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nìkan ni wọ́n ń lọ ṣùgbọ́n àwọn ọkọ̀ mìíràn wá láti tìbéríàsì lẹ́bàá ibi tí àwọn ènìyàn ti jẹun lẹ́yìn tí olúwa ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nígbà tí àwọn ènìyàn rí i pé jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kò sí níbẹ̀ àwọn náà bọ́ sínú àwọn ọkọ̀ tí ó wà níbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí tọpa jésù lọ sí kápánámù nígbà tí wọ́n rí i ní òdìkejì òkun wọ́n bi í pé. olùkọ́ni nígbà wo ni o ti dé ìyín jésù dá wọn lóhùn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé kì í ṣe nítorí pé ẹ rí iṣẹ́ ìyanu mi ni ẹ ṣe ń wá mi ṣùgbọ́n nítorí ẹ jẹ oúnjẹ àjẹyó ni ẹ má ṣe làálàá nítorí oúnjẹ tí yóò bàjẹ́ ṣùgbọ́n ẹ ṣiṣẹ́ fún oúnjẹ tí ọmọ ènìyàn yóò fún yín tí yóò wà títí di ìyè àìnípẹ̀kun nítorí ọmọ ènìyàn ni ọlọ́run bàbá fún ní àṣẹ. wọ́n wá bí i pé. kí ni kí a ṣe kí a lè máa ṣe iṣẹ́ Ọlọ́run. Jésù dá wọn lóhùn pé. Iṣẹ́ Ọlọ́run ni pé kí ẹ gba ẹni tí ó rán gbọ́. Wọ́n wá bi I pé. Iṣẹ́ ìyanu wo ni ìwọ ó ṣe tí a ó rí kí a lè gbà ọ́ gbọ́? Iṣẹ́ wo ni ó ṣe? Àwọn baba wa jẹ mánà ní aṣálẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé ó fún wọn ní oúnjẹ láti ọ̀run wá jẹ. Jésù wí fún wọn pé. Mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé kìí ṣe Mósè ni ó fún yín ní oúnjẹ láti ọ̀run wá bàbá mi ni ó fún yín ní oúnjẹ láti ọ̀run wá nítorí oúnjẹ Ọlọ́run ni ẹni tí ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ wá tí ó ń fi ìyè fún aráyé. wọ́n bá sọ fún un pé. alàgbà máa fún wa ní oúnjẹ yìí nígbà gbogbo. jésù dá wọn lóhùn pé. èmi gan ni oúnjẹ tí ń fún ènìyàn ní ìyè ẹni tí ó bá wá sọ́dọ̀ mi ebi kò ní í pa á ẹni tí ó bá sì gbà mí gbọ́ òǹgbẹ kò ní í gbẹ láéláé ṣùgbọ́n mo wí fún yín pé ẹ̀yin ti rí mi síbẹ̀ kò gbàgbọ́ gbogbo ẹni tí bàbá ti fi fún mi yóò wá sọ́dọ̀ mi ẹnikẹ́ni tí ó bá wá sọ́dọ̀ mi n kò ní í ta á nù nítorí pé mo sọ̀kalẹ̀ láti ọ̀run wá kì í ṣe láti ṣe ìfẹ́ ti ara mi bí kò ṣe láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi níṣẹ́ èyí ni ìfẹ́ ẹni tí ó rán mi níṣẹ́ pé kí n má ṣe sọ ẹnikẹ́ni nù nínú àwọn tí ó fi fún mi ṣùgbọ́n kí n jí wọn dìde ní ọjọ́ ìkẹyìn nítorí ìfẹ́ bàbá mi ni pé kí ẹnikẹ́ni tí ó bá rí ọmọ rẹ̀ tí ó bá gbà á gbọ́ lè ní ìyà àìnípẹ̀kun èmi fúnra mi yóò jí wọn dìde ní ọjọ́ ìkẹyìn. àwọn júù wá bẹ̀rẹ̀ sí í kùn sí i nítorí ó wí pé. èmi gan ni oúnjẹ tí ó sọ̀kalẹ̀ láti ọ̀run wá. wọ́n bẹ̀rẹ̀ sí í sọ pé ṣebí jésù ọmọ jósẹ́fù ni ẹni tí a mọ bàbá àti ìyá rẹ̀. ó ṣe wáá sọ pé láti ọ̀run ni òun ti sọ̀kalẹ̀ wá. jésù dá wọn lóhùn pé. ẹ má ṣe kùn láàrin ara yín mọ́ kò sí ẹni tí ó lè wá sọ́dọ̀ mi àfi bí bàbá tí ó rán mi níṣẹ́ bá fà á wá èmi ó wàá jí i dìde ní ọjọ́ ìkẹyìn ó wà ní àkọsílẹ̀ nínú ìwé àwọn wòlíì pé gbogbo wọn ni ọlọ́run yóò kọ́ lẹ́kọ̀ọ́ gbogbo ẹni tí ó bá gba ọ̀rọ̀ baba tí ó kọ́ ẹ̀kọ́ rẹ̀ á wá sọ́dọ̀ mi kò sí ẹni tí ó rí baba rí àfi ẹni tí ó ti wà pẹ̀lú baba ni ó ti rí baba mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹni tí ó bá gbàgbọ́ ní ìyè àìnípẹ̀kun èmi pàápàá ní oúnjẹ tí ó ń fún ènìyàn ní ìyè àwọn baba wa jẹ mánà ní aṣálẹ̀ síbẹ̀ wọ́n kú ṣùgbọ́n oúnjẹ tí ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ ní èyí tí ó jẹ́ pé bí ẹnikẹ́ni bá jẹ nínú rẹ̀ olúwa rẹ̀ kò ní kú èmi ni oúnjẹ tí ó wà láàyè tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ bí ẹnikẹ́ni bá jẹ nínú oúnjẹ yìí olúwa rẹ̀ yóò wà láàyè láéláé oúnjẹ tí èmi yóò fi fún un ní ẹran ara mi tí yóò fi ìyè fún gbogbo ayé. gbólóhùn yìí dá àríyànjiyàn sílẹ̀ láàrin àwọn júù wọ́n bẹ̀rẹ̀ sí bi ara wọn pé. báwo ni eléyìí ti ṣe lè fún wa ní ẹran ara jẹ. jésù wá wí fún wọn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé bí ẹ̀yin kò bá jẹ ẹran ara ọmọ ènìyàn kí ẹ sì mú ẹ̀jẹ̀ rẹ̀ ẹ kò lè ní ìyè nínú yín ẹni tí ó bá jẹ ẹran ara mi tí ó sì mú ẹ̀jẹ̀ mi ní ìyè àìnípẹ̀kun èmi yóò sì jí i ní ọjọ́ ìkẹyìn ẹran ara mi ni oúnjẹ gidi ẹ̀jẹ̀ mi sì ni ohun mímu iyebíye ẹni tí ó bá jẹ ẹran ara mi tí ó sì mu ẹ̀jẹ̀ mi olúwa rẹ̀ ń gbé inú mi èmi náà sì ń gbé inú rẹ̀ gẹ́gẹ́ bí baba alààyè ti rán mi bẹ́ẹ̀ ni mo wà láàyè nítorí ti baba ẹni tí ó bá jẹ ẹran ara mi yóò yè nítorí tèmi èyí ni oúnjẹ tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ kì í ṣe irú èyí tí àwọn baba yín jẹ tí wọ́n sì kú síbẹ̀síbẹ̀ ẹni tí ó bá jẹ oúnjẹ yìí yóò wà láàyè láéláé. jésù sọ ọ̀rọ̀ yìí nígbà tí ó ń kọ́ àwọn èèyàn nínú ilé ìpàdé wọn ní kapanaumu ọ̀pọ̀lọpọ̀ tí ó gbọ́ nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ pé. ọ̀rọ̀ yìí le kò sí ẹni tí ó lè gba ẹrù rẹ̀. nígbà tí jésù rí i pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń kùn nítorí rẹ̀ ó bi wọ́n pé. ṣé ọ̀rọ̀ yìí ni ó mú kí ọkàn yín dààmú? tí ẹ bá wá rí ọmọ ènìyàn tí ń gòkè lọ sí ibi tí ó wà tẹ́lẹ̀ ńkọ́? ẹ̀mí ní sọ ènìyàn di alààyè ẹran ara kò ṣe àǹfààní kankan ọ̀rọ̀ tí mo bá yín sọ jẹ́ ọ̀rọ̀ ẹ̀mí àti ti ìyè ṣùgbọ́n àwọn tí kò gbàgbọ́ wà nínú yín. Jésù sọ yìí nítorí láti ìbẹ̀rẹ̀ ni ó ti mọ àwọn tí kò gbàgbọ́ àti ẹni tí ó fi òun lé àwọn ọ̀tá lọ́wọ́ ó ní. nítorí èyí ni mo ṣe sọ fún yín pé kò sí ẹni tí ó lè wá sọ́dọ̀ mi àfi bí bàbá mi bá ṣí ọ̀nà fún un láti wá nítorí èyí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ padà lẹ́yìn rẹ̀ wọn kò tún bá a rìn mọ́ jésù bá bi àwọn ọmọ ẹ̀yìn méjìlá pé. ẹ̀yin náà fẹ́ lọ bí. símónì pétérù dá a lóhùn pé. olúwa ọ̀dọ̀ ta ni a bá lọ ìwọ ni o ní ọ̀rọ̀ èyè àìnípẹ̀kun ní tiwa a ti gbàgbọ́ a sì ti mọ̀ pé ìwọ ni ẹni mímọ́ ọlọ́run jésù bá sọ fún wọn pé. ṣé ẹ̀yin méjìlá ni mo yàn ṣùgbọ́n ẹni ibi ni ọ̀kan nínú yín. ó wí èyí nípa júdásì ìsíkáríọ́tù ọmọ símónì nítorí òun ni ẹni tí yóò fi ilé àwọn ọ̀tá lọ́wọ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn méjìlá ni júdásì ìsíkáríọ́tù yìí